وعلى آله وصحبه ومن والاه بعد السلام عليكم ورحمة الله وبركاته لأنه أبل في ووادوا أطوني ترى في بيرس نسر سلايفوا نقوى الطب النبوي àwọn ìlànà tánà sallallahu alaihi wasallam tó fi máa ń tọ́jú aláàárẹ̀ lẹ́yìn àwọn àlàyé tó ti ṣe nípa ìlànà anábì sallallahu alaihi wasallam nípa ogun jíjà àti bó ti máa rán àwọn ọmọ ogun láti lọ jagun dípò rẹ̀ àtàwọn òwe tó máa ń kọ́ sáwọn olórí. àti àwọn tó ń darí agbègbè kọ̀ọ̀kan níbi tó ti máa ń pè wọ́n sẹ́sìn Islam pé kí wọ́n gba Islam kí wọ́n lè bá a sórí rẹ̀ lẹ́yìn rẹ̀ wọ́n fẹ́ sọ fún wa nípa ìtọ́jú àárẹ̀ àti bá ti ti máa wọ́ tí ọlọ́kan ọ̀jọ̀ kan ti bá ń ṣe wá ní àmódi àìlera àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. afọ́ onítìrà láwọn fún wa nípa níjọ́ náà sallallahu tó fi ṣe ìwòsàn àtàwọn nǹkan míì tó sàlàyé fún wa pa lè fi ṣe ìwòsàn láti ṣe àlàyé àwọn ọgbọ́n eléyìí ti ń bẹ nínú ojú ọ̀nà tí Ànábì sallallahu alaihi wasallam eléyìí tó ṣe kí ọpọlọ eléyìí tó pọ̀ jù nínú àwọn ẹni tó kọ́ nípa tọ́jú ọpọlọ tí wọn lè débẹ̀ nínú nǹkan tó ṣe pé súnà Ànábì sallallahu ló mú àmà torí ẹ̀ adúpẹ́ fọlọ́n tó sallallahu alaihi wa sallam àárẹ̀ ọ̀kan ló jẹ nínú àdánwò tó lọ́ọ́ máa gbé bẹ́ẹ̀ dà nítorí pé ẹni tára rẹ̀ bá yá tó bá gbádùn tí nǹkan kan ò ṣe ní ọpọlọ tàbí láwọn oríkèé ara rẹ ìdẹ̀ra ńlá àdánwò ńlá. òun náà lọ́lọ́wọ́ bá ṣe fún un ilé ìtòsọ yìí pé ṣàṣeyàn náà ló máa ń mayì ìdẹ̀ra tí ń bẹ nínú agbádùn ara wa lè koko ṣáájú ká tó sàárẹ̀ èyí sábà mọ́ láti ń bẹ fún àlàáfíà. ìrọ̀ wọn sọ pé ọ̀sán àtò. تاج على رؤوس الأصحاء لا يراه إلا المرضى أنا على فيها إنه ويلارباني الدين tí ń bẹ lórí àwọn ẹni tó gbádùn ṣùgbọ́n nìkan kan kì í rádìn ọ̀fọ̀ àwọn aláàrẹ̀ aláàrẹ̀ nìkan tó máa ń rí adé tí ń bẹ lórí ẹni tó gbádùn àdánwò ńlá gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ ìdẹ̀ra ńlá òun náà làlàáfíà jẹ nítorí pé ni máa ń ní ẹ máa ń ṣe ni wọ́n tún máa ń ní nídàkejì ẹ máa fi ṣẹlọ̀ ọgbẹ́ni tẹ́ bá rí tó hùwà ẹ̀rí pa àlàáfíà lónìí ló fi ṣe bẹ́ẹ̀ mélòó nínú wa lọ́jọ́ kan ń lo àlàáfíà wa dáadáa mélòó nínú wa ń lo àlàáfíà rẹ̀ fún nǹkan tó ṣe pé yóò di ọ̀rọ̀ náà lọ tí èsì pé ń lò fún tí ó kù bá tó àlàáfíà tẹ̀rí yẹn ọ̀pọ̀lọpọ̀ èèyàn máa lò ìlòkulò náà máa ń lò wọ́n á mú gbó àwọn ọ̀mùtí àwọn olùmọ̀mọ́kúmu àwọn olùṣèṣekúṣe àwọn olùhùwà burúkú àlàáfíà ni gbogbo wọn ní wọn fi ń ṣe bẹ́ẹ̀ ìdẹ̀ra tó lọ́n ṣe fún wa ọ̀nà ìbítọ́ ẹ̀ fún wa lò sí wọn lò síbẹ̀ tó takùtọ̀ lọ́ọ̀ ni wọ́n lo àlàáfíà wọn fún ẹni tó ń ṣe gbájú ẹ̀ oníjàmbá èèyàn yàwó yàwó gbogbo wọn pátá àlàáfíà ni wọn ní wọn fi ṣe bẹ́ẹ̀ táàrẹ bá ti wọn wọn ti gbàgbé gbogbo ọ̀daràn táwọn máa hù tó wá yẹ pápá àlàáfíà aláàmàlò fúnrú nǹkan báyìí ẹni tó ṣe pé gbogbo adarí pọ́n àti aláǹgbá ló máa ń lé kádùúgbò ó gbádùn mi táàrẹ bá ṣe èmi lásìkò fún à ń lé àwọn adarí pọ́n ká àtàwọn aláǹgbà wọn fẹẹ sógun àdánwò ògùn àdánù àní ráyè irú àwọn aláìlórí lọ́wọ́ tí ń lọ wú orí òkú sáré àlàáfíà ni wọ́n ní ni wọ́n ń lò ń lòkulò yẹn tẹjá rántí ìgbà tí àlàáfíà ó dáa rẹ̀ ká lo àlàáfíà wa dáadáa kó tó dáa rẹ̀ mọ́ wa lọ́wọ́ tọ́lá àdánwò tó máa ń tẹ̀lé gbádùn ọ̀nà àlàìgbádùn àdánwò tá à ń sìn retí <coughs> lẹ́yìn àárẹ̀ ọ̀nà àníká gbádùn anybody tó bá gbádùn kò tí ì sáàyè fún ẹ láti yọ̀ kò tí ì sáàyè fún ẹ láti yọ̀ nítorí pé gbogbo ẹni tí ó rí wèrè tí ń rẹ́rìn kò tí ì sí nǹkan ẹ̀rí nínú ilé nǹkan ẹ̀rín nínú ilé yẹn nítorí pé wọn náà ti kù òun máa tó lè tẹlẹ sí ọkọ tó kù máa mú ti yá wèrè kí ni ọmọ tí wọ́n yà kó tó di pọ̀ fàyè sílẹ̀ tó bẹ́ẹ̀ náà ní tábàárí tẹ́nìkan sáré àyè sí fún wa láti fi ẹnu gbọ́dọ̀ agbọ́dọ̀ fi ṣe àmì etí ń retí wọ gbogbo ẹni tẹsí retí ń sáré yẹn wọ́n da dùbúlẹ̀ àbí ọ̀dà dùbúlẹ̀ wọ́n kọ́ lọ́kọ́ lẹ́tà béèrè rẹ̀ àdáwò máa já lóyún bẹ́ẹ̀ yẹn fẹ́ bẹ́ẹ̀ yẹn kọ́ nítorí ọba ti kọ́ ọmọ kálukú yóò ṣe náà ni mo gbá ìgbà kò ní í ṣe pẹ̀lú àdáwò nítorí ọba sọ pé yóò ṣe ọ yóò ṣe ọ náà ni torí bí tó ń sá lọ kọ́ mọ́ bá ṣe ọ náà nìkan yóò ti mú ọ láàrin kan bá sẹ́nìkan táwọn sọ pé sábàbí rẹ̀ ní nǹkan báyìí báyìí àwa tí ó ti ṣe àwọn máa dàbí ọgbọ́n láti máa kọ́ra pé ọjà sọ̀rọ̀ fún nǹkan báyìí torí pé nǹkan báyìí ló kàn nǹkan báyìí fún lágbájá káwọn náà wọ́n bá ti kíni ẹ̀ ọlọ́run bá kọ pé tí ó ti ọ sábàbí mi ni ó bì fún ọ ó sì lè jẹ́ sábàbí yẹn náà torí yẹn ọgbọ́n tó kádàrà torí àárẹ̀ ń bẹ wọn kì í yọ aláàrẹ̀ torí pé tiẹ̀ ti ń bọ̀ ọ̀ma torí ẹ̀ ẹ ti ká sọ́ra sí oríṣi méjìlá rẹ̀ oríṣi méjìlá rẹ̀ àárẹ̀ alákòókò ọ̀nà ni maradul àárẹ̀ tó máa ń àwọn èèyàn lọ́kàn àárẹ̀ tó máa ń wọ́n lọ́kàn ó ní ìyá àti bàbá ńlá gbogbo àárẹ̀ tó ju gbogbo àárẹ̀ lọ pé kéèyàn jẹ́ bí kéèyàn jó ń kéta bí kéèyàn jẹ́ abínú ẹni bí kéèyàn jẹ́ múnáfìkì gbogbo àwọn àwa burúkú yìí téèyàn bá ní àárẹ̀ ọkàn nìyẹn àti màá yí pé nínú ìṣègùn ayé ìsìn síbi àti lè dìyàn lọ pé inú níbi ni ló máa ń dà láàmú kẹ́ni mẹ́ni ló ń bá jà mùnáfìkì láàárẹ̀ rẹ̀ tómi ni wọ́n fà sí ọlá ni àbẹ́jẹ̀ tábẹ́rẹ́ ni wọ́n gbọ́n di ni àbí nù sàn pé kí wàá mùnáfìkì ó lè bá kúrò lára rẹ̀ kẹ́là àárẹ̀ ọkàn bàbá ńlá ni nínú àárẹ̀ tí máa sàwọn ó ju oríṣi kejì lọ láburú oríṣi kejì náà ni mọ́rọ̀bù abẹ́dẹ́ àárẹ̀ tó máa ń ṣèyàn lóríkèé. àárẹ̀ tó máa ń ṣèyàn lóríkèé méjèèjì lọ́lọ́wọ́ bá dárúkọ nínú Al-Qur'an lásìkò tí àwọn ọmọ bá ń kọ́ nípa àmàṣègùn tọ́jú aláàrẹ̀ ẹ̀ríkì ògbé tá ń kọ́ ní college of science health science onáà ní tó ní ti pẹ̀lú àárẹ̀ tí máa ń ṣèyàn lára àárẹ̀ tí máa ń lára máa ń ọpọlọ máa ń nínú bẹ́ẹ̀ tí máa ṣèyàn nínú eegun bẹ́ẹ̀ tí máa ṣèyàn láwọ̀ bẹ́ẹ̀ tí ń ṣèyàn lójú gbogbo eré eléyìí lẹ́rìí pé àwọn máa ń kọ́ wọ́n máa specialize ní field kọ̀ọ̀kan àti ìrìn tó specialize níbi àárẹ̀ ọkàn tó bí kófò àárẹ̀ ọkàn tó bí ṣírk àárẹ̀ ọkàn tó sọ̀yàn di mùnáfì àárẹ̀ ọkàn tó sọ̀yàn di onílára. gbogbo eléyìí kò sí gbọdọ tó njem kọ pé kí ni àfikọ wádìí sinà àwọn arí oríṣi méjèèjì Ọlọ́run darúkọ nínú Al-Qur'an àárẹ̀ tí máa sèyàn lọ́kàn oríṣi méjì lòun alákòókò oná ni maradu shubha oná ni àárẹ̀ ìṣojú ìṣojú wàṣẹk àti iyèméjì ìṣojú àfọyín. kí nǹkan kó dojú sùn yẹn kó má làgàra níwájú yẹn ká má mọ pàtó kékeré ìtọ́ ni àbí ọ̀tọ̀ kí ìṣújú wà fún yẹn nípa nǹkan kí yẹn máa ṣe èméjì nípa abó nìkan eré oríṣi kejì òun náà ni maradu òun náà ni àárẹ̀ ìfẹ́kùfẹ́ ọkàn àti ìgbọ́nrí ìsọnù ìsìnà àwọn arí orísun méjèèjì méjèèjì náà lọ́lọ́run tó sọ nínú Al-Qur'an ẹ̀rí àárẹ̀ ìṣojú ọlọ́run ẹlẹ́dàá wa sọ nípa rẹ̀ wọ́n ní fi qulubihim maradun fazadahumullahu maradan wa lahum adhabun alimun. bima kanu yakdhibun àárẹ̀ ti ń bẹ lọ́kàn wọn tẹ́lẹ̀ wọn náà ni maradu shubha wa shak ìṣújú ń bẹ fún wa ṣé ká nà tán ká di mùsùlùmí pọ́nbélé ni ẹni tó yẹ kó yóò gbàgbọ́ lódodo ní kọ̀kọ̀ àti ní gbangba rẹ̀ àbí ká má nà tán bí àdúgbò kan ló kan ká máa pé à ń ṣe Islam tabasi tún dọ́dọ̀ àwọn kò fọ́ kálára wọn làwa náà kájẹ́ sọ̀tún sósì tí ba méjèèjì jẹ́ mùnàfíkì ni ẹ mùnàfíkì ni ẹ kọjẹ́ku kọjẹ́ yẹ sẹ́kúsẹ́ yí àjà irú àwọn wọn yẹn àárẹ̀ tí ń bá wọn jà náà ní nìfọ́ wọn pè léyìn ní nìfọ́ kún ẹ̀rẹ̀tẹ̀kọ́dì mùnàfíkì tó ti wọnú gbàgbọ́ eléyìí olóburú jù nínú jíjẹ́ mùnàfíkì nítorí pé tí mùnàfíkì bá ti wọnú gbàgbọ́ èèyàn kófóró rẹ̀ kófóró nìgalíyàn ìṣe kèfèrí tó nípa ju ìṣe kèfèrí táwọn kèfèrí pàmbélé lọ torí ẹ̀ ló ti jẹ́ pé ọlọ́run ọba òwúlẹ̀ sọ pé wọ́n wọná lásán láwọn mùnàfíkì tí kófóró tí wọ́n ti wọnú gbàgbọ́ wọ́n ní wọ́n wọ ìsàlẹ̀sàlẹ̀ ọ̀gbun náà ní tó bá di lọ́la gbẹ̀ndà òkèèyàn innal munafiqina fi ad-darki al-asfal min an so àárẹ̀ ìdójúsúni ẹni bẹ fáwọn mùnáfìkì ẹ lè gbé wọn wá sí ọsibítù yòówù láyé kò bá jẹ́ specialist hospital àbí teaching hospital àbí psychiatric hospital wọ́n lè tọ́jú nìfà wọ́n ní lè tọ́jú ẹ̀ títí láéláé tẹ̀lé ìjẹba àwọn. bákan náà ọlọ́run sọ pé وليقول الذين في قلوبهم مرض والكافرون ماذا أراد الله بهذا مثلا ọlọ́run tó ń tọ́ka sí àwọn mọ̀náfíkì ni pé àárẹ̀ ní bẹ lọ́kàn wọn ọlọ́run lẹ́lẹ́dàá wọn ó tún sọ nípa àwọn ẹni tí wọ́n pè pé ẹ jẹ́ ká wá ìdájọ́ ní tó ń ṣẹlẹ̀ yìí lọ sínú Al-Qur'an àti Sunnah ìdáhùn wọn ni pé wa idha du'u ila Allahi wa rasulihi li yahkuma baynahum idha fariqun minhum 'aridun ẹ má pè wọn wá sọ́dọ̀ Ọlọ́run wọ́n pè wọn sọ́dọ̀ ọ̀rẹ́sẹ̀ Ọlọ́run láti ṣe ìdájọ́ láàrin wọn nípa ohun tó fa fáńsà láàrin wọn á rí pé apá kan nínú wọn wọn kọ pàkọ ni o wa yakul lahumul haqq ya'tu ilayhi mud'inin àmọ́ tí wọ́n bá fura mà pa wọn làwọn jàre tí wọ́n bá pè wọ́n pé ẹ wá sọ́dọ̀ ọlọ́run ẹ wá sọ́dọ̀ ànábì káfí wá dájọ́ ti ṣẹlẹ̀ yìí àwọn làkọ́kọ́ ẹjọ́ ọ̀kọ́ wa lẹ́ni tó gbà pa àmọ́ tí rí i pé àwọn wọ́n ta kìkì pàpọ̀ àfi qulubihim marad ṣé ìsìnkú ara ẹni bẹ lọ́kàn wọn àárẹ̀ tá à ń sọ náà nù àárẹ̀ jíjẹ́ mùnáfíkù amẹ́rìndínláàbò àbí wọ́n ń ṣe iyèméjì náà la sọ pé mọ́rọ̀dù ṣubha wa shakk am yakhafuna an yahifa Allahu alayhim wa rasuluhu bal ulaika humu zalimun àbí tó ń ní kọ́lọ̀ lè ṣàbòsí fáwọn ànábì lè ṣàbòsí fáwọn ẹ́ a'udhu billah nítorí pé mùnáfíkù bí wọ́n ti máa ronú bàbá gbé débi tẹ ní ká gbé lọ náà tí wọ́n sò tọ́ ni ìbá ní ká lọ sọ́dọ̀ ànábì náà tí yọ̀ọ́ dájú òdodo ni àmùnáfìkì ni ọlọ́ni ọ̀rọ̀ orí bá àwọn mùnáfìkì sí ọ̀rọ̀ àwọn mùnáfìkì gan alábòsí eléyìí wọ́n ń pè ní àárẹ̀ àwọn àsojú àti àwọn àyèméjì àárẹ̀ oríṣìkejì tó ní ti pẹ̀lú onáà ni wọ́n pè ní mọ́rọ̀dù shahawat àárẹ̀ òfẹ́kùfẹ́ ọkàn àárẹ̀ ìfẹ́kùfẹ́ ọkàn kéèyàn àkọ́kàn rẹ̀ ọmọ wá bàjẹ́ kọ́mọ pé lọ sí di kásẹ̀ bàjẹ́ ká hùwà pálapàla ká rìnrìn rádaràda ká máa ṣèṣekúṣe ká máa gbọ́gbọ́kúgbọ̀ ká máa wòwòkúwò ká máa sọ̀sọ́kúsọ ká máa kẹ́gbẹ́kẹ́gbẹ́ tó àárẹ̀ ìfẹ́kùfẹ́ ọkàn nù irú ẹ̀ ló máa ń bẹ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ó ti tó níyàwó kọ̀fẹ́yàwó ó ti tó lọ́ọ́lé ọkọ kọ̀ lọ́ọ́lé ọkọ àbó ti fẹ́yàwó ojú ògbébì kan bàbá aláṣejù ó ń bàjẹ́ àbó ti lọ́kọ ojú ògbébì kan ìyá alágbèrè àárẹ̀ fẹ́ kó fi ọkàn ló máa ń ṣe wọn tó irú rẹ̀ náà ló máa ń bẹ fún àwọn tó máa ń ṣiṣẹ́ rádaràda bí egbò ń ṣiṣẹ́ jálàbì tó ṣe yọ ọmọ sọ fún pé obìnrin ló máa ṣe tó ń bá fẹ́ òun lè pé kọ́ bọ́sọ̀kò ń di rẹ̀ ní ìsìn wọn ò sì gbẹ́rẹ́ fún un àárẹ̀ kí ni wọ́n ń pè lẹ́yìn ìfẹ́kùfẹ́ ọkàn iná ló ń ṣe wọn náà ló jẹ́ pé gbogbo gba browse browse browse kí ló ń browse ṣé ẹ̀ ń wá bi títù máa yà wá ni àbáde ti kan lẹ́fẹ́ máa how authentic is that tradition ṣẹ́ńtẹ́ máa wá pẹ̀lú browsing nu àbí wọ́n fún yín lásàmẹ́ǹt kan ọ̀fẹ́ wo ta ló ti sọ̀rọ̀ ńpa rẹ̀ rí ọ̀ wá fẹ́ kọ́pì rẹ̀ lórí íńtánẹ̀tì sá ṣẹ́ńtẹ́ fi browsing ṣe nu ọ̀bẹ́ ń wá wọn àbí òye àwọn abidá ti máa wòwò kúwò àwọn abidá ti máa rírì kúrì tójú fi máa fọ́ dànù tó fi máa sórí igun rọrùn so ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ ń tán wà nù tán wà nù dátọ̀ ọmọ wa jó dànù dátọ̀ ọmọ jó dànù àfi bí gáàsì tí èèyàn gbàgbé sílẹ̀ so yọ máa jó dànù yọ máa jó dànù ẹ ra àwọn ọ̀rẹ́ tí wọ́n jọ kóra wọn jọ ọ̀rọ̀ tí wọ́n máa sọ àwọn ọ̀rọ̀ jahannamiya ọ̀rọ̀ jahannamiya. tẹ́lẹ̀ mú kéèyàn sórí ibú so kíni wàá rí lónìí ẹ ò rí kíní kan ò wó kíní kan so àwọn àárẹ̀ ìfẹ́kùfẹ́ ọkàn tí àárẹ̀ ìfẹ́kùfẹ́ ọkàn bá ń bẹ pẹ̀lú èèyàn àti kọ́ lọ́wọ́ láàyè wọ́n àlè gbé lọ síìtù náà kán kán rógùn tó nígbà tí ọmọ yẹn ọ̀dọ́ yẹn tó wá bá nàbí sọ̀rọ̀ wá àti ọ̀dọ́ pé ẹ fẹ́ yọ̀ǹda so táwọn sọ abẹ ké kí ló wí sẹmọkẹ yìí náà náà ló ti da ká láwọn èèyàn tí wọn máa halẹ̀ máwọn èèyàn ọgá ọwà ni halẹ̀ ń jẹ wọn kàn sí òṣèṣù ni ẹ̀yin ó ti halẹ̀ má ti kẹ gbé mi lẹ̀ ọgá ọwà pé ẹ ṣe sùúrù ẹ fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ tu ọ̀rọ̀ yìí o ẹ gbọ́dọ̀ kọ ni èmi náà gbọ́ àmì ẹ ṣe sùúrù sẹmọkẹ tó bá ń rántí bẹ́ẹ̀ yìí ti ké máa ẹ̀rú ọmọ àbájọ ojúmọ́ tó bá ronú kan ìbàjẹ́ yẹn anábìnrin àti ilẹ̀ tó wọ̀ kí wọ́n máa bá mọ́mì rẹ̀ ṣe jìnnà ni wọ́n ní rárá mọ́mì báwò ókè ọmọ rẹ̀ ń kọ́ ọ̀dà ọ̀kẹ́ sísẹ̀ wọ́n ní rárá àbúrò àbẹ́gbọ́n bàbá ẹ̀ lómi wọ́n ní rárá àbúrò àbẹ́gbọ́n ìyá ẹ̀ wọ́n ní rárá ó ní àwọ ọ̀fẹ́rù rẹ̀ fáwọn èèyàn tiẹ̀ ó sì fi ń lo àwọn èèyàn lómi ẹni tá à ń bá ti dìná láyé ibi ìyá ẹnìkan náà ọmọ ẹnìkan náà sísẹ ẹnìkan náà ni ó lè jáǹtì ó lè jábúrò ó sì lè jáǹtì àbábúrò bàbá ẹ bàbá ẹlòmíì àǹtí àbábúrò ya ẹlòmíì ìkíni tó ń tí wọ́n fẹ́ fúnra ẹ̀ ó sì fi ń lo aráyé ara rẹ̀ bá rọ̀ wọ̀ ṣé ọsibítù lẹ́sìn máa báyìí sọ̀rọ̀ náà sẹ́wọ̀n kí tiyín ni kọ́yákọ́yá má bẹ̀rẹ̀ kó bòńdì ayọ́kọ́ tó ń sọ ọ́yá ẹ̀dẹ̀ báńdì tó ń sọ ọ́yá fáwọlẹ́lẹ́ tẹ̀mpérétsọ́ tẹ̀ máa ti kiri kẹta mọ́mítà àbí kílẹ̀ pé kíní tẹ̀ fi ń wọn apá èwo láà fi ń wọn bí ìfẹ́ ìfẹ́ ìfẹ́ kúfẹ́ tó ń bẹ lọ́kàn rẹ̀ ọ̀yẹ kẹ́ kírètì sọ akramakumullah àárẹ̀ ńlá lélẹ́yìí wàlúwàlú òun ló bí kóbìnrin ọmọ owó bìnrin òun ló bá àwọn kọ́ńtì kan débi pé sẹ́yìn náà bá gbà wọlé á lè sanction lórí yín ìfẹ́kùfì ọkàn yẹn ó ti gbé ẹ̀wù wọ àwọn òyìnbó bàjẹ́bàjẹ́ lẹ́yìn sọ pé gbogbo kọ́ńtì tó náà bá pàṣẹ géè kọ́pẹ́ ọmọ sọ́kùnrin kóbìnrin ọmọ sóbìnrin àwọn lè sanction lórí wọn. tó bẹ́ẹ̀ náà ni ìfẹ́kùfì ọkàn ló bí kí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ọmọ lè dé ṣòkòtò wọn kó lè má lọ́sẹ̀ ń gbé sókòtò sí ìsàlẹ̀sàlẹ̀ ẹ̀dí gbogbo bàràbàrà ẹ̀dí pàǹtì rẹ̀ ọmọ wa hàn yọ ọmọ wa kó sókòtò bí ìgbà tí ẹ̀yìn wọn ń já sókòtò gbà máa ń di ni láìláà ẹ̀ lọ́wọ́ ìfẹ́kùfẹ́ ọkàn ló bí kéèyàn wọṣọ bíi wèrè ní ìsìn ó sì ti débi pé gbogbo yín ọkàn yín ọkọ̀ ma abẹ́rẹ́ bẹ́ẹ̀ ní ìsìn obìnrin nípa ó wá wọ ṣòkòtò jíǹsì ó ti fọ́ nínú ojúgun ó tún ti fọ́ lókun ó tún ti fọ́ ń bi tán èyí ò mọ àwọn òkè á àkọ́kọ́ kí ló gbé ọdẹ ìdì ṣòkòtò ẹlẹ́ẹ̀kejì gbogbo rubbish nonsense yìí gbogbo gbogbo gbogbo ẹ̀ náà ní fi hàn yìí ìfẹ́kùfẹ́ ọ̀kan ẹ bá sọ̀rọ̀ wọn ni ah, aróko lẹ́yìn ẹ̀yin ẹ̀yin ti wà off date danda yín màmá àwọn the bad guys the crazy guys àwọn ló máa ń wọ̀ kọ́dà ló fi tó kọ́ sẹ́yìn the crazy guy la ọlọ́mọdé ọmọ tí wọ́n crazy ọlọ́mọdé àwọn mùsùlùmí ó crazy kọ́ mọ́ bọ́ ọ̀làjú òfò lọ́wọ́ adébẹ̀ ìfẹ́kùfẹ́ ó wá ẹni tó bá zina sì tí máa gbé kò civilized so kọ̀dá kama subhanallah àárẹ̀ yẹn pọ̀ láyé láti dọ́ta láyé ti dá yìí ọkàn ló máa ń gbé ìdí nu tẹ́ fi pé ẹlòmíì níyàwó mẹ́rin ní sì tún wá sí nàka gbogbo àwọn ìyàwó tó ní wọ́n rùn síbi ìgbẹ́ nígbà tó bá dọ́dọ̀ àwọn aṣẹ́wó rẹ̀ ní òtúraka ní ọmọ rẹ̀ nù láì béèrè ọkàn máa kọ chẹ́ẹ̀kì ni ọkàn máa kọ chẹ́ẹ̀kì ni ìfẹ́kùfì ọkàn ìfẹ́kùfì ọkàn ló mú kẹ́lòmíì kọ́ fẹ́ ju ìyàwó mẹ́rin lọ ó ti kọ́kọ́ fẹ́ fọ́ọ̀sì rò àwọn mẹ́rin yóò ti àwọn sẹ́yìn yóò tún fi àwọn mẹ́rin míì táwọn náà bá tún ti gbó débi kan yóò tún ti àwọn náà sẹ́yìn yóò tún fẹ́ mẹ́rin míì mẹ́rin lọ́nà mẹ́ta ó di kíni ó di twelve. yóò níbi tó ń bá a lọ yóò dé twenty four báyé yìí náà ni gbogbo wọn wà mbẹ ìfẹ́kùfẹ́ ọkọ gbà kò lè gbọ́ bùkátà àwọn obìnrin yìí nípa bíbá wọn lò àmójúkòkòrò ọkàn yìí náà náà ni ó sùn ọkàn náà ni máa mú kọkùnrin

so àwọn ọ̀rẹ́ tiẹ̀ nù ìfẹ́kùfẹ́ ọkàn ní máa fà ìfẹ́kùfẹ́ ọkàn ní máa fà ńgbà tó wà nù hall orí àbá yìí tó rẹ̀ jẹ́jẹ́ tó ra défìlà rẹ̀ kò ní lọ sí ọmọ tó ṣe pé ti sí gbogbo ẹlẹ̀ ó ti ṣe orí bí orí àwọn dàda ń gbogbo òróró ń kán lórí rẹ̀ tó tó gbogbo dòdò tó tó gbogbo ẹyin tó ẹgbẹ́ ṣé wọ́n lè gbìyànjú lọ síbítù pé ìfẹ́kùfẹ́ ọkàn ń dà mí láàmú ha àárẹ̀ kàn ọlọ́run bá sọ fún àwọn ìyàwó ànábì Muhammad sallallahu alayhi wa sallam wọn ni yá nìṣẹ́ ànábì لسنك أحد من النساء إن اتقيتن فلا تخضعن بالقول ويطمع الذي في قلبه مرض الله نبي يا النبي صلى الله عليه وآله وسلم lọ́sùn nàkẹ́ àhàdùn mí nànísà ẹ̀ dàbí ẹnìkan náà àwọn ẹ̀yà àwọn obìnrin yòókù yẹ́s ìyẹn làwọn náà gẹ́gẹ́ bí gbogbo àwọn obìnrin yòókù àwọn náà lára wọ́n máa ń nǹkan bí gbogbo obìnrin náà ṣe máa ń ṣe nǹkan oṣù àwọn náà lára gẹ́gẹ́ bí ni lánàbí sallallahu alaihi wasallam ròyìn wọn ibi wọn jẹ́ tàbá wò wọn sọkùn bẹ́ẹ̀ náà làwọn ìyàwó ànábì sallallahu alaihi wasallam ṣùgbọ́n ìtumọ̀ pé ẹ̀dá bí àwọn obìnrin yòókù onígbọ́lọ̀ ń pọ́n wọn lé ọlọ́run gbé wọn ga ẹni tó jẹ́ ìyàwó ànábì kọ̀dà bí ẹni tó jẹ́ ìyàwó ẹlòmíì nítorí pé ẹnikẹ́ni tó bá ti jẹ́ ìyàwó ànábì Muhammad sallallahu alaihi wasallam láyé ìyàwó rẹ̀ ní lálùjẹ̀nà ẹ sì mọ̀ tó ga ju gbogbo ètò ga ìlànà tọ́ga kan fi tà nábì lọ́rẹ̀ káwọn ìyàwó rẹ̀ ó sì wà lálùjáná tí ò tó bẹ́ẹ̀ rárá àwọn náà máa bẹ pẹ̀lú ànábì sallallahu alaihi wa sallam ṣíṣe wọn nìkan ni wọ́n wá gbé wọn débẹ̀ rárá tó àánú ọlọ́run àti ṣíṣe tó ṣe wọn ní ìyàwó ànábì Muhammad sallallahu alaihi wa sallam bákan náà <coughs> wọn ò tún dàbí àwọn obìnrin yòókù lágbọn pé gbogbo ẹni dáná ló bá ti fẹ́ níyàwó ó ti di yá wa ó ti di yá wa nípa pé a gbọ́dọ̀ fẹ́ lójú ayé anabi abiláyìn kó anabi haram oníkẹ́nìkan ló wọ́n fẹ́ yàwó anabi muhammed sallallahu alaihi lẹ́yìn kó anabi muhammed alaihi bí yàwó anabi òbí gbogbo wa a ti di ọmọ rẹ̀ nínú òfin ẹ̀sìn islam wípé àwọn ìyàwó anabi sọlá àṣìlá ìyá wa ni wọ́n pè ìyá àtàpọ́nlé kìí ṣe ìyá bíbí nítorí pé gbogbo gbogbo ìyá lọ́mọ ọmọ tó ń gbogbo ọmọ lọ́dá ìyá tiẹ̀ mọ̀ àmọ́ ìyá àtàpọ́nlé nínú ìdájọ́ tí sì ń bẹ lábẹ́ rẹ̀ òun náà ní bẹ́ẹ̀ sì lè fẹ́ ìyá yín tó anabi Muhammad lẹ́yìn tó kódà kó o gbọ́dọ̀ rí ìyàwó kó kọ́ máa dá ọ ọ ọ́ obìnrin lọ́dà tó báyìí orí orí o. gẹ́gẹ́ bó ṣe gbọ́dọ̀ rí ìyá kò sí bẹ́ẹ̀ tẹ̀lé ìjẹba torí ẹ̀ ọlọ́run ní tẹ́ bá bẹ̀rù ọlọ́run ẹ̀ ní dàbí àwọn obìnrin yòókù lè túmọ̀ sí pé kájẹ́yàwó ànábì ọlọ́run nǹkan ńlá ni kò wá tó bíi káwa náà jẹ́ni ń torí ẹ o lè fi tọkọ rẹ sì kẹ́wọ́ ó ti ọ láti ṣoríire nígbà tí wọn bá hùwà tó fi ṣoríire ìyẹn máa bẹ́ẹ̀ ni rétò ìyẹn máa bó lórí rétò tó yàn sórí ibú tó ń àwọn ìyàwó ànábì náà ọ lọ kélé yọ fún gbogbo àwọn obìnrin yòókù nítorí pé ọ̀pọ̀lọpọ̀ obìnrin wọn kọjú mẹ́sìn wọn kẹsì fún kankan camouflaging ọ̀pọ̀ nù gbèsè ayé wọn nítorí ẹ̀ ló ti jẹ́ pé obìnrin wọ jìlbáàbù obìnrin wọ kìíní kan Ọ dáa but kò tí túmọ̀ sí kọ̀ǹsẹ́pì torí kọ́ mọ̀tò jẹ́ uniform gẹ́gẹ́ bí ìta àtọ́kọ́ arínjọ́ kan ní ọjọ́ kan tó ń nájà gbórin sí gbogbo ẹ̀ ń kalẹ̀ wọ́n bá ń mọ̀ ń ọmọ tí wọn mú lẹ́yìn wọn ó oh, rí nǹkan tí ṣẹlẹ̀ náà ó ní ẹsà uniform ni uniform báwo ó ní tùmọ̀ aṣọ tí wọn wọ uniform kò ní tùmọ̀ lọ́dọ̀ tiwọn. subhanallah wọn dàbí skul tá a ní káwọn ọmọ máa borí ni nínú àtúmọ̀ tí máa ń bọ̀ wá skul wọn ṣe kíni wọn borí tí òde nu wọn ẹ rọ ọmọ sukulu gẹẹtù when it is uniform we wear it gbàtí o je uniform nísìnyí kò dúró dọ̀là so ìtumọ̀ tó máa ń dáhùn pé uniform akramakumullah tóbìnrin tó bá ń wọ aṣọ ẹ̀sìn ó ń tọ́ka sí pé ó wà ń kó ẹni tó yẹ ká lọ lẹ́sìn ó wà ń kù sọ lẹ́sìn àbí ọ̀lẹ́sìn a nídìí láti jẹ́ ẹni yóò tírèèni àwọn obìnrin yẹn dáadáa kí fi lè bá lẹ́sìn yóò tírèèni wọn dáadáa kí fi lè lẹ́sìn wọn náà pàtì pàtì obìnrin mi ń bẹ ní ìsìn tó yẹ pé títí wà kò tí ì sì ṣe pé ọ wà nù pọ̀ sùn ẹ iṣẹ́ lọ tòkí àná pé ẹ̀ ń tẹ́ǹfẹ́ tí ọlọ́run ráàyè obìnrin mi wà tó yẹ pé magrib àti ṣáì tó ìlà insha Allah omi ìlẹ́yìn àtúbà yóò ti wọlé ni ó lè pọ oorun ló gbòòn lọ tí bá ti máa ti lé ayé náà nù wọn náà kọ ìyàwó sí ọ̀rẹ́ láì kò sínú kọ ọkọ júmọlé òmójútó ìyàwó ẹ torí ẹ èèyàn máa bó lórí ilé tó látàrí àìwọ oríire tí ó sórí ibu èèyàn sì máa bó lórí ibu tó látàrí ìwọ olóríire tó ń sórí rẹ gbogbo ẹ lọ́nà ọba fún wa nírò nípa rẹ àlùkòrò Al-Qur'an nínú tó yìí Suratu Tahrim وإن ضرب الله مثلا للذين كفروا امرأة نوح وامرأة لوط كانتا تحت عبدين من عبادنا صالحين فخانتاهما فلم يغني عنهما من الله شيئا وقيل ادخلا النار مع الداخلين ولم فاك جوي ليلة فاوك كثير يا ونوح ات يا لوط nítorí ọba jólórí ibú tó ọba gbólórí rẹ tó kò pé kò سوري rẹ tí wọn ọba ti gbégbèsè àti ọlọ́run ni wọ́n ń bẹ lábẹ́ àwọn méjì nínú àwọn ẹrú adájẹ́nire ṣùgbọ́n wọ́n jàǹbá ọkọ wọn àwọn ọkọ wọn ò rí nǹkan kan fi gbà wọ́n lẹ̀ lọ́dọ̀ lọ ọlọ́run wa sọ fún wọn pé ẹwù ọ̀nà tó náà tí ó wọ̀ lọ́ba tí torí ẹ ustaz lọ́kọ mi sheikh lọ́kọ mi ẹ kìnnìkan imam lọ́kọ mi and then what nítorí pé sunna sọ pé man batta bihi amalu lam yusra bihi nasabu gbogbo ẹni títẹ rẹ bá sọ dèrò ẹ̀yìn ibi tó ti jáde fámìlì rẹ kàn sọ dára wájú ọkọ mi ni kíní kọkọ sọdọ máa aljanna gbọdọ kó di kó dé kó kó múra kó kó múra kó lé. وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون لا إله إلا الله يا فرعون أم باولوري بابا tẹ́kẹ́ sàtàlẹ́ tó bọ́mọ lọ nínú òdòdó àti ìràwọ̀ tí wọ́n máa gbà di orí ibu kọ́lọ̀ má dá wọ́n mọ̀ ńlọ́ba tó òun sì sórí rẹ̀ إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة tí wọn lọ kọ́lé kan fún mi lálùjáde nítorí pé fúráwọn nìkan pa ni nígbà tó ti hàn pé ti Musa ní sùn kí ẹ sì máa wo fìràwọn olórí ibú yẹn kò bímọ nàbì musa náà nìyàwó ń sọ fún kókó jẹ káwọn mú káwọn kò sọ mọ wọn á ní kí wọn pa yàwó yàwó sì gbàǹtì ẹ wọn ti sọ nítorí sọ tó rò sí musa lọ́nà gbà fún ìdáhùn náà máa ro dáadáa ìmílẹ̀sì tó rà nàbì musa àlejò sẹ́lẹ̀ wọn ni qurrata aynin li wa lak ìtútù ojú ìdùnnú ní ọjọ́ fẹmi àtiwọ ó ní mm, mm, mm, fún ọ kìí ṣe fóun ó sì jẹ fún ọ. asa an yanfa'ana ó ṣe ṣe kó ṣe wá ó ní kò lè tó láǹfààní. àwọn nàìjíríà walada àbíká mọ ọlọ́mọ ọ ọmọ ọgbà yín wọlé torí kò bímọ olórí ibú ò bímọ. bọ́lọ̀ ń bá wa lọ dá kẹ́ńkẹ́. tọ́ba lọ ní ńlá bí ẹ̀sìn ṣe pé àtàpà ni ọba táyì tí fìràwọ́n bá lọ bí ọba ṣe torí pé ọmọ àjànàkú bí ńkọ́ ìyára ọmọ ọ̀daràn ńkọ́ ọ̀daràn ló náà jẹ tó olórí ibú wọn á torí ẹ opportunity èèyàn gbọ́dọ̀ jọ bọ mọ yẹn lọ by the time tí fúnra ọ̀nà sọ fún kan pa obìnrin yìí fi àdúrà tẹnu Rabbi ibni li indaka baytan fil jannah ọlọ́run kọ́lé kan fún mi lálùjẹ̀nà kọ́lé kan fún mi lọ́dọ̀ rẹ lálùjẹ̀nà torí lẹ́jọ́ sẹ́kù náà nílé àlùjẹ̀nà ezeke kọ́lé kan fún mi ní Kòyí kọ́lé kan fún mi ní Maitama kọ́lé kan fún mi ní Dùgbẹ̀ kàlà Rabbi ibni li indaka baytan fil janna Allah kọ́lé fún mi lọ́dọ̀ nínú àlùjànnà. ìyẹn ni pé ibi tí mò ń lọ kẹrù ọmọ bá mi. wa najjini min Fir'auna wa 'amalihi làmì gbàmí lọ́wọ́ Fir'auna àti tẹ bu ọwọ́ ẹ̀. wa najjini min al-qawmi adh-dhalimin gbàmí lọ́wọ́ àwọn alábòsí torí káwọn ọmọ ogun Fir'auna àtàwọn èèyàn rẹ̀ wọ́n yẹ sí èèyàn rẹ̀ bú náà yẹn wọ́n. torí àkàrà mọ̀kọ́mọ́lá anabi ọsọlọlọ àdìsọlẹ kò pé torí pọ́ǹtì dáná ju káwọn ìyàwó òun jókòó tẹtẹrẹ o níṣẹ́ ló kọ́ kálukú kọ́ tẹ̀sí àwọn náà lára tá a jẹ́ kúrúǹtù iṣẹ́ ń bẹ wájú wa ká mójútó ẹ̀sìn àwọn obìnrin tá a ní lọ́dọ̀ ká máa sìn wọ́n tó ti sin lọ́n kí ló dé tó ń fẹ́ sìn ráre ṣé tó ń ṣe òrùkọ́ dání yẹtùkú kí lórí tó ti dáná lórí tó ro katọ́ lẹ́ma lọ́tọ̀ bá tún ro katọ́ dí kókó wa gbà àwọn eléyìí lẹ́nu mí ma ọmúnjẹ àwọn ò nínú pé o ti sọ láti àtẹrọ́kà mẹ́rin náà ló ti àti láàrin ìṣẹ́jú kan àbọ̀ sọ pé ẹ̀rọ ọmọ àbàyàwó má ti sọ láti torí tèmi o má ti lọ́sọ̀ọ́ torí tèmi o má ti àtiwọ́n náà rọrùn sí lọ́ọ̀rẹ́ kọ́dà fúlàhánì mọ́mínú àdìlẹ́dínà hó. في صلاتهم خاشعون طب ولن فلا تخضعن بالقول ايه بدو ما لهم يطر àwọn ìyàwó ànábì lọ́lọ́run bá wù ẹ kíyèsí o ẹni tá a gbọ́dọ̀ fẹ́ ẹni tí a gbọ́dọ̀ ro àti rọ́nà bá ti ránù láéláé a gbọ́dọ̀ fẹ́ ní fífẹ́ àti gbọ́dọ̀ ronú pa fẹ́ bá ti ránù dípò pa wà àti bá ti ránù lọ́lọ́run tí wọ́n á sọ fún pé ẹ gbọ́dọ̀ lẹ́hùn sọ̀rọ̀ tí wọ́n bá lẹ́hùn sọ̀rọ̀ náà ẹnìbọ̀dì tó gbọ́ kò gbọ́dọ̀ ronú kó wọ́n bá wọn ti ránù àmọ́ síbẹ̀síbẹ̀ ọlọ́run ti gbogbo ọ̀nà ẹ̀yin gan alára ẹ gbọ́dọ̀ lẹ́hùn sọ̀rọ̀ kí ló dé ọ̀yọ́kùnrin àdìlẹ́dì fi qalbihi marad kẹ́ni tá a rẹ̀ ń bẹ lọ́kàn rẹ̀ ọmọ bá a máa sojú kòkòrò kó lè rí nǹkan kan ṣe pẹ̀lú yín. tẹ̀lé ìtumọ̀ sí pé àárẹ̀ máa bẹ lọ́kàn àárẹ̀ tí wọ́n ń pè ní àárẹ̀ ìfẹ́kùfẹ́ ọkàn. tílé ìbáyé wa wọ́n lábẹ́ òfin ọlọ́run ohun obìnrin ṣé ìhòòhò ni àbí èsì ìhòòhò torípọ́lọ̀ ni ẹ gbọ́dọ̀ lẹ ohùn yín kẹ́ni tá a rẹ̀ ń bẹ lọ́kàn rẹ̀ kọ́mọba wa tara lílẹ̀ tẹ́ lẹ́hùn kọ́ máa sojú kòkòrò pé òun lè rí ìbàjẹ́ báyìí sí. apá kan náà àwọn olùmọ̀ àwọn sọ pé ìhòòhò lóhùn obìnrin torí àyà yìí àwọn ètò pọ̀ jù wọn ní kì í ṣe hòhò ṣùgbọ́n lè bí fìtínà kì í ṣe hòhò ṣùgbọ́n lè bí fìtínà ìdí nu sọ́ọ̀tì sọ pé gbogbo tó bá ti níbi ká gbóhùn sókè ká máa ké kò tún nu sí obìnrin oníṣà ní pé gómìnà wa pèsè fún sọlá tí lọ sọ̀rọ̀ mo rò pé yé wọ́n ti máa ń kàdù kọ́ya dúró di pé ń ro kà ọkùnrin mọ kàárò wọn náà mọ kàárò fa àmọ́ pé wọ́n máa pèsè fún sọlá kékin òsì tọdọ bá wọn sọ pé lẹ́yìn tẹtí nìṣẹ ẹhẹ lẹnu lẹnu mo bá rọjà àwọn obìnrin ò sínú ẹni tó yẹ fún kátí àyàwó adúwájú àwọn èèyàn sòtẹlẹ ìbáyé wa ajẹ pé má tó bá jẹ́ táwọn ìyá wa àwọn obìnrin yòókù ńkọ́ min babin awla àwọn gan lọ́kàn pàjù tọ́lá àwọn olè fẹ́ wọn yà o àwọn olórí ibú sísìn wà ra nù wọ́n lè máa fi lọ àwọn táwọn lọ́wọ́ ayẹ kí wọ́n máa díhùn rárá wọn gbọ́dọ̀ díhùn ní róbó bí kóbìnrin wọn máa pè ní fúnáṣẹ hello hello kékin sọ̀rọ̀ gidigidi hello nítorí pé ibi tó bá ti ń díhùn ti ń díhùn ní róbó yẹn. ìwọ náà ti gbádùn kankan ò ari ọ ọbọ sọ́kàn rẹ lẹ́ẹ̀kan náà ni wọn náà bá máa ro nǹkan mí àbí ń fi lọkùlọ lọ ni rẹ di digbí lọ wa kọlọmọ ti alo lórí ibú tó bákan náà obìnrin rajà lọ́dọ̀ ẹnìkan ọwọ afun lówó ẹfun mi chẹnjì ń jẹ ẹ fún mi ní sẹ́ńdì ẹ̀ ẹ́ kí ló ń ṣe ẹ́ ìwọ tètè rọ́ọ̀ṣì ẹ̀ kí ló ń ṣe ẹ́ orin dín ní ọlọ́mọṣẹ́ wa ní nàgẹ̀rẹ̀ ẹ̀ tòtò inú wo fi ti nítorí ṣeéṣe kó jókòó sí ọlọ́kàn látàrí bó ti sọ̀rọ̀ yẹn Islam fara mọ́ obìnrin ọmọ díhùn ọmọ lẹ́hùn àmọ́ òun wọn kì í ṣèwò kì í ṣèwò. A'a, àwọn obìnrin tí wọ́n ń bí anabi sallallahu alaihi wasallam léèrè nípa àwọn nǹkan tí ò yé wọn Ụmụ Waraqa oníwà anabi sallallahu alaihi wasallam ṣé máa ṣe lè má mú fáwọn ará ilé mi ṣé mú ló fi ni àbọ̀ láwọn òkè tóun rẹ bá jẹ́ bóòlù sọ̀rọ̀ tánàbì bákan náà àwọn obìnrin tí tó tẹ́ẹ̀mà pé kí wọ́n sọ fún àwọn ọmọ yìí kò gbọ́dọ̀ tún wọ́n má torí tó bá jẹ́ ńtọ́ dáa ni anabi sallallahu alaihi wasallam ni ọba kọ pé a sì rí níta anabi gbà ní tó gbà sọdá pé fáwọn ọmọ rẹ̀ a rí níta náà sọ sọdá pé fáwọn obìnrin tó fẹ́ obìnrin kan bá pé àwọn ọmọ báwo ló ti fẹ́ ṣe léwọ̀ fún wa tó lọ́n ṣe lẹ́tọ̀ fún wa ṣùgbọ́n náà wọ́n bá sọ pé wa ataytum ihdahunna qintara fala ta'khudhu minhu shay'an wa ta'khudhunahu buhtanan wa ithman mubina tẹ́ ẹ bá sì fún ọ̀kan nínú àwọn ìyàwó yín ní ẹrù lórí ẹrù lórí ẹrù lórí ẹrù gold ẹ gbọ́dọ̀ gba nǹkan kan bẹ̀ ẹrù lórí ẹrù lórí ẹrù lórí ẹrù gold tẹ́rù lórí ẹrù lórí ẹrù lórí ẹrù gold tẹ́rẹ̀ tòtò bá jẹ́ ìwọ̀ kí ló dé tọ́lọ̀ fi sọ bẹ́ẹ̀ Umar bá ní tọ́ obìnrin wí ní Umar ṣe imú ló fi sọ̀rọ̀ ni abẹ́nu. sọ ó túmọ̀ sí pé ohun obìnrin kì í ṣe hòhò ṣùgbọ́n báwo ló sọ̀rọ̀ eléyìí tó túmọ̀ sí pé ìgbà tó ń máa ń bá èèyàn sọ̀rọ̀ fọ́dà <coughs> kó tóbìnrin ẹgbẹ́ rẹ̀ seriousness gbọ́dọ̀ wà sọ̀rọ̀ gidi nítorí kẹ́yìn ti mọ̀ pé ìbàjẹ́ kò tún lẹ̀ mọ́ àtọkùnrin lẹ̀ mọ́ àwọn so bákan náà ó lójúgbà gan tó lè máa sọ̀rọ̀ mẹ̀kìmẹ̀kì báyìí sọ́kọ rẹ̀ gan tó nà ọ́ tí ò ní rọ́ọ̀ṣì pé kíni sọ̀rọ̀ dáadájọ́ gbogbo gba lọ́kùnrin náà lè gba rọ́bìṣì kan wọlé mo rò pé yé wa mi ti fi kó bára rẹ̀ lé ọkọ tí máa rò yí pé bóyá ọkọ fi máa tó ni ọkọ ó sì máa wò pé kíni ti sọ̀rọ̀ nígbà tẹ́ ń bá ń sọ̀rọ̀ lọ́nà tó fi lè mú kẹ́ni tí àárẹ̀ fẹ́kùfẹ́ ọkàn bá ń bẹ lọ́kàn rẹ̀ yóò fi máa sojú kòkòrò pọ̀ lérí yín bá ṣe ìbàjẹ́ wọ́n máa yà yíwá láti tọ́ka sí pé àárẹ̀ ọkàn ń bẹ o tó ní í ṣe pẹ̀lú aṣahawat ìyẹn ìfẹ́kùfẹ́ ọkàn ẹ̀rí àárẹ̀ tara kọ́ alal Qur'an tọ́ka sí sunna náà tọ́ka sí gbogbo ẹ̀ ọlọ́run bẹ́ẹ̀ lẹ́dàá wa wọ́n sọ nínú suratul Nur on laysa 'ala al-a'ma haraj wala 'ala al-a'raj haraj wala 'ala al-marid haraj ọlọ́run ní kò sẹ́ṣẹ̀ lórí afọ́jú tí o bá kópa nínú ogun ọ̀sẹ̀ lọ lórí táfọ́jú lọ sójú ogun náà ní ìsìnkú náà bá ti jà agbọ́pọ̀ lọ́wọ́ ọlẹ́sẹ̀ tani ọ̀tà tani òyìnbọn nù ta ń rí wọn ń rò ohun rí wọn a sì mọ̀ pé afọ́jú kò lè yá ojú arọ kárọ náà yá ẹsẹ̀ afọ́jú wọn fi lọ ọjà àbí òye wa àhà ìdí nìkan sọ pé arọ tó lójú tó nímú tó wá ń àdúgbò kó gun ó dé tó gun bá lọ. arọ yẹn ọba lọ wọn á ní arọ àti afọjú wọn àjọ ní agreement ike ìwọ mi kọkọ lọrùn ìwọ afọjú ó kọkọ lọrùn àwa méjèèjì ọmọ mi ríran àwa méjèèjì ọmọ àfẹsẹ̀ rẹ́rìn nígbà tó gun bá dé ok wọn fojú arọ ríran wọn fẹsẹ̀ afọjú rìn ibi tí wọn ti fi ẹsẹ̀ afọjú rìn lọ wọn wọ́n níbi kòtò oníkòtò ní o òkúta ń bẹ wájú o ẹ̀kún ń bẹ lọ́tún ń bẹ lósì o kó o làfọ́jú oṣù. àsìkò tí arọ gbé dà lọ tó gbé ban lọ tó gbé gbogbo ẹ lọ tábọ́jú sí rìn lọ ó ní ọ̀tá níwájú ọ̀yá yára yára yára kílẹ̀ bá ta lọ́rùn ibi títí sáré lọ́ba ọ̀tá kan bọ̀ lẹ́yìn ọ̀kan tuntun bọ̀ lẹ́yìn o kí làfọ́jú oṣù tiẹ̀ lọ́ọ̀dà wò ni táwọn méjèèjì ọ̀dọ̀ dà wò. torí ẹ̀ ló ti jẹ́ pé afọ́jú kọ̀ tí ọba kópa nínú ogun arọ ọ̀sẹ́lọ̀ tí ọba kópa nínú ogun aláàárẹ̀ náà kọ́ tí ọba kópa nínú ogun àárẹ̀ ara lọ́lọ́run bá tọ́ka sí mi ibà ń sèyàn àmójì ń sèyàn inú ń rún lè kópa nínú ogun èèyàn ọlọ́run bá So, níbi hajj ó tún sọ níbi siyam ó tún sọ níbi àlùwalá tó gbogbo eléyìí làlùkùránì sọ gbogbo àwọn ìtọ́nà mú wa hajj siyam àlùwalá ó ti tó wa láti mọ ìtọ́jẹ́ mọ́ nǹkan mi tọ́ ọlọ́wọ́ bẹ lẹ́dàá wa ó fi bẹ́ẹ̀ ó fi yé wa. irú ọlá irú àwọn àpilẹ̀ tí wọn mọ ara lé lórí ṣẹ̀rí àfihàn wa àwọn principles tí wọn mọ ara lé lórí alákọ̀ọ́kọ́ òun náà ni pé a gbọ́dọ̀ ṣọ́ àlàáfíà wa táwọn gbé lọ ti di fi àṣì àmọ́ wa lọwọ. ẹlẹ́ẹ̀kejì ká fún gbogbo ohun tó lè kó nira bá wa ẹlẹ́ẹ̀kẹta òun náà ní pé gbogbo nǹkan tí bá máa kó nira báyà ká mú kó lára wa wọ́n ní ìgbà tí Islam sọ nípa àárẹ̀ <coughs> níbi hajj tẹni lọ sí ṣe hajj ó lálàáfíà. ajẹ́pẹ́ sọ àlàáfíà yìí kẹ́lẹ́ bá lọ ṣiṣẹ́ hajj. islam tún sọ nípa àárẹ̀ níbi suyam ó túmọ̀ sí pé suyam gángan fúnra ara rẹ ìsọ́ni yẹ́sí tí èèyàn bá mójútó èèyàn ní gbogbo ohun tí máa ń nini lára ó ní suyam ó lè wà torí kájẹ kájẹ kájẹ kájẹ kájẹ kájẹ iná ni máa bí ọ̀pọ̀lọpọ̀ àárẹ̀ o ti gbádùn ní ìsìn àsìkò tó yẹ lọ ń lọ tọ́ẹ̀lẹ̀tì tí ẹ̀ má bẹ̀rẹ̀ sí ní jàjẹ́ lù tó bá jẹ àjẹyó àjẹran àjẹranjú sẹ́wọ̀n kí láì gba páàsì yóò máa lọ toilet ó ní iye ìgbà tó lọ tọ́ẹ̀lẹ̀tì dà tẹ́sẹ̀ rí òní fẹ́ ran lẹ̀ máa tó mọ̀ pé àbí nǹkan ṣe inú à ń tẹ́ ń ṣe oúnjẹ nǹkan lọ nítorí o sì máa jẹ ló kó bọ̀ ó dàbí ẹni tó rẹ́ran lọ́fẹ̀ẹ́ tí wọ́n á wò pé ẹran ló dínkù nú ẹ̀jẹ̀ òun tí wọ́n á ń kó jẹ́ńjẹkújẹ ẹ̀rọ ra jẹ kínní orí à ẹni tí ọba fẹ́ jẹ ni kọ́ máa jẹ o èmi ọ̀jẹ̀ ẹran o àfà títí tí lè má náà ètò afẹ́ràn sínú inú ti kún inú èkún kí ni wọ́n mọ̀ kùn. nínú ọba máa ṣe gbòrògbà gbòrògbà gbòrògbà láì dágbére fẹ́ni kankan yọ bẹ̀ dìde kàfà ó lè kọ́kọ́ ti thirty minutes tí ọmọ àrètí iṣu ọmọ ajáde lóríṣiríṣi ti rí ara rẹ̀ sá lórí tó ọmọ ajẹ́ ló kó tó bá wá sósósósó títí tó bá fura pé ń bọ̀ tí wá tó tún padà sórí yóò tó ọmọ ẹ̀jẹ̀ ló kó bọ̀ orí ẹ̀ ló ti jẹ́ pé lára sùyàm àlàáfíà mẹ́rin ẹjẹ́ máa ń sọ sùyàm yọ gbádùn torí gbogbo àwọn oúnjẹ pọ̀ nù kìíní kan ti ti máa kó ààrẹ báyìí fàbọ̀ lọ́wọ́ ẹ̀. bákan náà ìsìláàmù tún sọ nípa àárẹ̀ níbi àlùwàlá nítorí pé àárẹ̀ wà látàrí báwọn nǹkan burúkú burúkú ìdọ̀tí kún ara rẹ̀ téèyàn bá wẹ̀ nǹkan tó gbádùn ọ̀gbádùn ẹni tí ì bá ti wẹ̀ ọ̀gbádùn àbí kò fẹ́nu rẹ̀ lẹ̀kọ́ ọmọ fọ̀ fún bí oṣù kan bá wàá sọ pé ọgbádùn àfi káwọn èèyàn tánu mọ́ṣáláṣí báyìí lọ́ba yánu pé àkọ́ ìyàwó kálukó tulẹ̀ téèyàn bá ń fọ ìdọ̀tí kù lára rẹ̀ yìí máa gbádùn ẹ̀yìn àwùjọ bá lọ wẹ̀ ẹ̀rì tara yín nà ẹ̀rì tẹ̀ gbádùn tó gbogbo àwọn ihò ihò tó wà lára ìdọ̀tí ti fún bẹ́ẹ̀ kò jẹ́ kí àwọn atẹ́gùn tó dáa kọ́ wọlé kọjáde ẹ̀rì tẹ̀ gbádùn tara yín ọ̀nà tó alọ́ aláìsí sálọ̀ alálùjọjúmọ́ lè fi wé àwọn káfíìn ẹ lè fi wá àwọn káfíìrì ẹ̀yin gbádùn dáadáa náà là ń fi fi àsìkò yìí náà tó gbogbo ẹni tí ò tí mùsùlùmí kó nà mùsùlùmí wọ́tọ̀ láǹfààní tó ń gbọ́rú ọ̀rọ̀ yìí márùn fún àwọn kan lásán wọn bá àti wọn náà tó o bá gba Islam wàá sórí rẹ̀ èèyàn sì máa padà rántí tí èèyàn bá kú tí èèyàn gbọ́ tí ó gbà wọ́n sì sọ̀rọ̀ yìí dọ́kàn wọ́n sọ mọ́sálásí Madina èmi ní gbọ́ mo ní kíni tí èèyàn bá gbọ́ tí ò bá gba àti ní kíni kíni tí ń ṣe ọ náà torí ẹ̀ àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta tí sẹ̀rí àmọ́ àwọn jẹ́ fundamental principles láti sọ àlàáfíà wọ́n ti torí kọ́ gbádùn kọ́ lọ́mọ ẹsẹ̀ tí ó jẹ́ kí àlàáfíà lọ bàjẹ́ máa ṣọ́ra fún nǹkan jíjẹ má jẹ́ ọjẹ́ pé bó o ṣe rí náà lọ́ọ́ jẹ́ tìjẹ́ni tí ń mójútó mọ́tótó ara rẹ̀ àwọn nǹkan mẹ́ta yìí ká má gbàgbé wọn ń bẹ nù kẹtì máa sọ àlàáfíà yẹn tọ Ọlọ́run Ẹlẹ́dàá wa sọ nínú tìṣù yá wọn ní faman kana minkum maridan aw ala safarin fa'iddatun min ayyamin ukhar ẹni tó bá ń sáré nínú yẹn àbí ń bẹ lórí ìrìn àjò kọsàn síyàmù rẹ padà lọ́jọ́ mi Islam sọ nípa àárẹ̀ ara kí ẹ pé mùnàfíìsì wọn sọ ń bẹ o kí ẹ sọ ńlá ara wọn sọ ń bẹ o ẹni tí ò gbádùn sẹ́kì ara rẹ̀ ò lè gbé ó tún pè bí mánu torí ẹ̀ eléyìí túmọ̀ sí pé wọ́n ń sọ àlàáfíà wa fún wa tí Islam bá sọ pé lálá gbọ̀ngàdàn ọba àmọ́ lè ṣe òṣè náà ni kí náà padà ṣẹlẹ̀ èèyàn padà túká ni èèyàn túká sọ pé yóò padà dẹni tó ṣe ra rẹ̀ léṣe. nínú hajj ọlọ́ni faman kana minkum maridan aw bihi adam min ra'sihi fafidyatun min siyamin aw sadaqatin aw nusuk ọlọ́ni ẹni tí wọ́n ń sáré ẹnu yìí o ẹ̀yin alálàájì àárẹ̀ tí wọ́n ń ṣe ó wá mú kó fi ṣe nǹkan kan tá a ṣe léèwọ̀ ìṣòro bẹ́ẹ̀ tí ń sáré ni ti ti ń gbọ̀n ti ń gbọ̀n. tí na gbà táwa rí kíkà gbogbo ara rẹ̀ torí ara rẹ̀ tètè ó ti ṣe nǹkan tó gbé wọ ìhram ọkùnrin àjẹ pé yọ sàn ìtara bákan náà <coughs> àárẹ̀ tí yẹn ń ṣe ní àsìkò hajj yìí báyìí ọgbà pé kí wọ́n torí aṣọ tó dàbòrà nǹkan rán mọ́ sí wàhálà wọ́n wọ lásọ sì tàn tẹ́lẹ̀ ìtumọ̀ pé tó sọ nípa ara ẹ̀ níbi hajj abẹ́ni tó gbé kòkòrò bí iná tí máa ń lórí ó orí rẹ̀ múrun wa bá a lè náà yẹn láì jẹ́ pa afárí wọ́n fa orí rẹ̀ wọ́n ti ṣe ń tọ́jú ìwọ̀n. wọn san fedia tẹ́lẹ̀ ìjọba tọ́ ajá dómẹ̀ eléyìí túmọ̀ sí pé a ti mọ̀ pé ààrẹ kórìsì méjì ọkàn àti ààrẹ ara a ti mọ̀ gbogbo ẹ̀ lọ́nà sọ nínú Al-Qur'an ààrẹ ọkàn ó lè jẹ́ wàhálà ó lè jẹ́ ìṣújú iyèméjì. àbí kó sì jẹ́ àárẹ̀ ìfẹ́kùfẹ́ ọkàn ara ó ní ṣe pẹ̀lú àwọn àmódi eléyìí tí máa sọ mìíràn tí máa sọ dẹni tí egun lẹ tára lẹ ìgbà tó wọn náà làwọn ará ti ń bẹ tá alukurani ti sọ fún wa nípa wọn ẹ sì mà báwọn píríncípù kan wà tíṣẹ̀rí àfilélẹ̀ fún wa látàrí àwọn àyè tó ti sọ nípa ará bí hajj bí siyam bí tahara alẹ́lẹ́ ní í ṣe pẹ̀lú wípé ká sọ ará wa ká gbé jìnnà sí tó lè jọ bàjẹ́ ká jìnnà sí gbogbo ohun tó lè ní wa lára. láti jẹni tó ṣe pé ọ ń pọ ìdọ̀tí gbogbo kúrò ní ara wa ọlọ́run bẹ́ẹ̀ nígbà pẹ̀lú àwọn tó dára jù àti àwọn ìrìn tó ga jù kó fún alálàáfíà ni àbó tóbi ọlọ́run má fi bá wa jà eléyìí ti a jà ara rẹ̀ ọlọ́run dákun bá wa kó fi ká máa bẹ dáadáa subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.